ọ̀rẹ́ mi a mọ̀ kó àjọyọ̀ àyájọ́ olólùfẹ́ ojú wa kò kúrọ́ dúpẹ́ ọ̀pọ̀ rẹ̀ láàṣẹ lókè èpẹ̀ èmi mọ̀kàn ní sọ fún ọ ní pò nílò láti bọ́ pátákó tó dẹni pàtàkì lójú ẹni fẹ́ ọ ìfẹ́ kílẹ̀ ní bú ẹ̀kọ́ sí òhò ní òbí kìí ṣe kó mú jẹ ìbádákó ronú rẹ wò wo tí ń yàjọyọ̀ olólùfẹ́ lónìí ṣé ìfẹ́ ni wọ́n ní sí olóòótọ́ ni àbí tí ń bẹ lábẹ́ ṣòkòtò rẹ náà fẹ́ wò ó gbọgbọ́n o ó dẹ̀ tún gbẹ̀sọ̀